olúwa ò ṣe é àwa òpó ṣe o olúwa ò ṣe é àwa òpó ṣe o èyí tó ṣe fún wa làwa ń sọ pé èyí tó tún kù lẹ́yìn wa bá wa ṣe alhamdulilayi rabbil alamin ọpẹ́ ní fọlọ́wọ́n ọba tó tún sọ wa látẹ̀sí títí di ọdún yìí akígbé ọmọ ìyá wa nínú ẹ̀sìn islam wípé a mọ̀ tún kó àmójúbọ̀ oṣù bùkún oṣù alálùbáríkà oṣù usa usa oṣù ramadan tó tún dé bá wa láyọ̀ àtàláfíà yìí ọlọ́mọsà jẹ́ kí a sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ìdùnnú yìí ọlọ́mọsà jẹ́ àfìdùnnú parí ẹ̀ ọlá nẹ́bì lọ́dọ̀ ọlọ́run. orúkọ mi yìí padà alhaji abdulkadir yusuf ọba ọmọ yín náà ni ọwọ́ àdúrà ní gbogbo èèyàn mà mí sí. Hmm, ẹ mọ̀ pé lẹ́sẹ̀ orísun àkìrí hìrà tí ọlọ́mọ nínú gẹ́gẹ́ bí ìṣe wa lọ́dọọdún. tẹ́wárẹ́ tó wa tọdún yìí pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà ẹ̀ tún gbádùn ẹ̀jú tẹ̀sìn lọ torí pé lẹ́sìn òun tó yẹ pé ẹ gbádùn tọdún yìí yóò tún yóò ní gbọ́ngbọ́n nú yóò ní gbọ́ngbọ́n nú nítorí pé hmm, àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn wọ́n ti súgbà wa lórí ètò yìí àwọn bíi tani àwọn bíi bàbá wa Dr. Ahmed Ọláni Salahuddin aláṣẹ àtọ́jọ́dẹ́lẹ́sẹ̀ Standard Insurance Consultant Limited wọ́n ti súgbà wa lórí ètò yìí kọlọ̀ ń dákun sábà wa dúró ti bàbá náà tẹ́ bá wo ìrun pípé tí ẹ wò tán yẹn ẹ rí i pé bàbá náà ni wọ́n so onígbọ̀wọ́ ẹ̀ ọlọ́mọ sábà wa dúró ti wọ́n iléeṣẹ́ wọn náà ọlọ́mọ jọ̀ọ́ bàjẹ́ wọ́n jọ dàrú pẹ̀lú ògbó ọlọ́run bàbá tún ní ká máa gbé àwọn afọ oríṣiríṣi tó bá wù wá ká máa gbé wọn wá sórí ètò ẹ̀rí ẹ mọ̀ jẹ́ ń dènà pẹ̀lú ẹ jẹ́ sáré lọ sókè lọ́hùn eré oníṣètò ní ta fẹ́ wò kí la fẹ́ pè é ná hmm? ẹ jẹ́ akọ́lọ̀ wò ná tá a bá dé màmá bẹ́ẹ̀ lọ́wọ́ yín pé kí ni táìtù tẹ́ yóò fún bísímìlà ẹ̀kọ́ Ramadan eré lásán kọ́ ìmọ̀nà ló mú wá má jẹ́ kó fò ẹrù. رمضان شهر الصيام والقيام وتلاوة القرآن yàtọ̀ tiẹ̀ ló máa yàtọ̀ ọ̀túnla ọ̀túnla ọ̀túnla ni déètì tí ramadan máa bẹ̀rẹ̀ tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ sí gbogbo èèyàn ló mọ̀ sí ọlọ́run ti sọ bẹ́ẹ̀ oṣù ni oṣù la fi ń ṣe ramadan oṣù wo oṣù e- e- lèmi máa dúró dè tí màá fi àbá ti lóṣù bá èmi ò èmi ò ní gbàwẹ̀. tóṣù yóò bá wá yọ títí jọ mẹ́wàá o ò ní gbàwẹ̀. bọ́ọ̀sì tí ò bá yọ títí ogójì ọjọ́ èmi ò ní gbàwẹ̀. Ah. èwo ni káwulẹ̀ máa fẹ́ bí parẹ́ èèyàn lásán nígbà tí ọlọ́run ò ní sọ pé ká gba àwẹ̀ àwa máa gba àwẹ̀ èèyàn àwa máa fẹ́ bí parẹ́ ẹ̀ lásán. òǹkùnà o òǹkùnà o ọ̀túnla ní déètì àwẹ̀. salamu aleykum salamu aleykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salam kí ló fa kí ló fa ẹ tọ́ sí ọ̀nà kí ló ṣẹlẹ̀ kí ló dé kò lẹ́kọ̀ọ́ rárá kí ló dé kí ló dé kí ló dé kí ló dé. àṣẹbẹ́ yìí náà mọ̀ pé ọ̀tún la lè dé ti àwẹ̀ Ramadan. àlọ ẹ̀dùn ṣé ọ̀rọ̀ Ramadan ẹ ṣe sùúrù ṣọ̀rọ̀ Ramadan lè ń fà bẹ́ẹ̀ yìí. bẹ́ẹ̀ ni ẹ máa gbọ́ tó òun sọ pé ọ̀tún la lòun máa bẹ̀rẹ̀ àwẹ̀ bí gbogbo èèyàn máa bẹ̀rẹ̀ má dojú ọjọ́ rẹ̀. ẹ adúpẹ́ fọlọ́run ẹ jẹ́ adúpẹ́ fọlọ́run. so ẹ̀mí wá ń sọ wípé kò mú ní sàtí èèyàn ọjọ́ tí èèyàn dá lòun máa bẹ̀rẹ̀ àwẹ̀ kọ èmi ń sọ pé ọjọ́ tọ́lọ́run dá lèmi máa bẹ̀rẹ̀ àwẹ̀ tèmi nítorí oṣù ni ọlọ́run ní ká máa fi ká àwẹ̀. ó dáa alhamdulilayi rabbil alamin ẹ jẹ́ sọ pé alhamdulilayi rabbil alamin bí ẹ ti ẹ̀kọ́ kọ̀tẹ̀ wá ń jà sí oṣù àwẹ̀ pé ẹ fẹ́ gbàwẹ̀ orí oríire ni fún yín àwọn èèyàn kan wà tẹ́ pé bí ramadan ṣe báyìí ìbànújẹ́ ló jẹ́ fún wọn hmm. pé ah ramadan ti ń bọ̀ àwọn onílé mọ́ tí mọ́ ṣùgbọ́n pẹ̀yìntì ẹ̀ tó ń dún pé ramadan ń bọ̀ ṣe argument tẹ́ wá argue yẹn ó tó kẹ́ hágìw ẹ understand ẹ ọlọ́run sọ fún wa ó inda la ìdàkà ṣubúrí ìdàlá ìsìn aṣara ṣáárà ní kìtàbílà ọlọ́run láti jọ́ tí mo ti dá yàtọ̀ méjìlá O nǹkan oṣù òǹkà ojú ọ̀run méjìlá nínú ẹ̀ ni àwa wà ní oṣù kẹjọ tó jẹ́ àwa ti mùsùlùmí lẹ́nu ẹ understand so tó ń jẹ́ ti ṣàbán ẹ understand tó ń jẹ́ oṣù kẹjọ so kẹ́ ẹ fà á kó pé tààtì tó bá fi lè pé tààtì báyìí ìjọ kejì kẹ́ ni o kẹ́ ẹ bẹ̀rẹ̀ tí ó ti yé yín bẹ́ẹ̀ so àwa mùsùlùmí a nídìí kí ẹnu wa kéṣe nínú kẹnu wa kù ká mọ̀ pé olórí wa ni eléyìí aṣíwájú wa leléyìí so dábàá tí mo pàṣíwájú ilé káṣíwájú ẹ náà dẹ̀ jẹ́ olóòótọ́ òun lé ká máa ṣe kí ni ká máa tẹ̀lé kò sí nǹkan tó yẹn pé oṣù kan oṣù yorùbá oṣù kan oṣù haúsá àwa dá wàhálà lẹ̀ no no no no no ọlọ́run sọ náà ó ní wà tẹ́sí mo lè abúlé la ìjẹ́ ní yánnì wà látàfàràkù gbogbo yìí kan kan náà ní gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ má ṣe ra yín lọ́sọ̀tọ̀ pé oṣù haúsá oṣù yorùbá oṣù yíbò oṣù kan náà ló wà níwájú ọlọ́run so tẹ́ bá ti gbọ́ pé wọ́n róṣù ẹ gbà àwẹ̀ ẹ understand tẹ́ bá ti wá ń gbé kùrùkùrù bojú ọjọ́ ẹ ka ṣàbánu kó pé ṣé kí ni o kó pé táàtì so ẹ má yẹ ká tayọ ọ̀rọ̀ ọlọ́run àti sunan nọ́bì òun là ń ṣe kí ni o òun là ń tẹ̀lé àwẹ̀. bọ́bá wa di ọ̀tún la kí àbá róṣù tó bá dọ̀tún la tá àbá róṣù. irú ilé yìí sọ pé aláàjì ó ẹ ṣe ẹ ṣe sùúrù irú ilé yìí sọ pé òun oṣù haúsá oṣù haúsá tó ráwọn jẹ haúsá ẹ̀yin sọ pé ẹ̀ nígbàgbé oṣù yorùbá torí àwọn ọjọ́ yorùbá àti yorùbá àti haúsá àti ìgbò ọ̀kan ṣoṣo ni wá nínú islam láàánú farukú báyìí náà hádì ọlọ́run ní bínú sí wa àṣẹ ọdún ayọ̀ ramadan náà ọlọ́run ajẹ́ ká gbà láyà àlàáfíà ọ̀làlá haúlá wọlá kùwàtà ìlà ìlà ìlà ìlà. wọ́n ti dọ̀tún la ní ìsinmi àwa ti rótù tí ó sì ti tí sábà sì ti pé tásì sábà àbàwẹ̀ lọ. ẹ̀yin méjèèjì ọkọ̀ wa ti pé tásì tàṣì rótù àádọ́dọ̀ sí ní o ọ̀rẹ́ ìyọ́ rẹ̀ ni ẹlẹ́fẹ̀ ni adúfẹ́. ẹ̀kọ́ Ramadan èrè lásán kọ́ o ìmọ̀nà ló mú wa má jẹ́ kó fún ẹrù. Russia, Volkia, Mozilla, what's in Kogahan? gómìnà o tó wà lè kún ládà ẹni kó súnmọ́ bí kó wá wọ̀nà tó fi máa rọrùn o ọmọ múmìnì tó fẹ́ ṣoríire àtẹ̀yí tó fẹ́ wọkọ̀ wọlá ìmọ̀nà ló mú wa má jẹ́ kó fún ẹ mú. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem hmm. mo rò pé ẹ tún gbádùn èmi mo tún fọṣọ lọ́rọ̀ mo tún sọ lórin aṣojú ẹ̀ tó ọlọ́run òjòyè gbogbo akálẹ̀ mọ̀ pé àwẹ̀ yìí ó ṣe pàtàkì náà ni ọlọ́run mọ́sà gbà lọ́wọ́ wa o gbogbo àwọn ṣe olóore tó wà nú ẹ̀ ọlọ́run mọ́sà fún wa ṣe ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run abala la ìlàmọ tí ń béèrè àwọn ìbéèrè ẹ̀bùn ti wá wà ńlẹ̀ rẹpẹtẹ fáwọn tó bá ti ń gba ìbéèrè wa ẹ̀bùn ti wà ńlẹ̀ rẹpẹtẹ tẹ́lá àwọn èyí tẹ̀ ń rí a kàn fi pàtẹ sẹ́ni pé à ń ṣe àwọn àtúnṣe kan lọ́wọ́ nínú iléeṣẹ́ wa tó yẹ pé tá a bá parí ẹ̀ tán <laughs> ẹ̀yin náà mọ̀ pé Orísun is number one wàláì Orísun is number one ẹni tó lọ ń gbé kalẹ̀ fún bàbá wa Olúwafẹ́mi Eh, adéríbigbé ọlọ́mọjọ bàjẹ́ fún wọn láéláé ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ṣáà láwọ̀ ẹ wàá rí wa ní oh my lord emergency ibẹ̀ ibẹ̀ sí ọ̀rá ń rí ìṣẹ́ pé àkànmára stage marriage ni pẹ̀lú nǹkan tá à ń ṣe lọ́wọ́ yìí ẹ̀yin náà mọ ẹbẹ́ mu wa ti máa kúnnu lé ẹ̀bùn ti wà nù store pẹpẹtẹ but ẹnu wọn bá ń tọ́gbà wa tá a lè fi display náà la kó sórí igbá yìí ẹ má rò pé ah wọn rẹ́bùn rọ́ o àti lẹ́bùn o wọn náà tọ́ bá tó wá fẹ́ kó wa máa kó bọ̀ kò sí wàhálà you are welcome á gbà lọ́wọ́ yín àdẹ̀bà yẹn ń pín fáwọn èèyàn torí ẹ àwọn àbẹ̀rẹ̀ tá a fẹ́ bẹ̀rẹ̀ lọ́dún yìí ìbéèrè tó èyí tí pọ̀ jù ń bẹ nínú alukur'an láti máa mú nínú alukur'an gangan ọ̀tẹ̀ yìí la máa mọ àwọn tí wọ́n bá tí wọ́n jọ̀rẹ̀ kur'ani àwọn tí wọ́n jọ̀rẹ̀ alukur'ani tó yẹ kí wọ́n ka kur'ani wọn déédéé tó yẹ kí o jìnnà sí kur'ani rẹ ọ̀tẹ̀ yìí la máa mọ ọ́ <laughs> àwọn àbẹ̀rẹ̀ tá a wá ní lónìí ẹ mú báírò kẹ́ kọ́lẹ̀ tẹ́ bá ti ń béèrè àwọn tẹ́ bá ti ń dá àwọn àbẹ̀rẹ̀ yìí nọ́mbà tẹ́ mọ tẹ́kìtì ánsà yín sì máa sọ fún yín nọ́mbà tẹ́ mọ tẹ́kìtì ánsà sí máa sọ fún yín nọ́mbà tẹ́ lè pè mí sí bóyá ẹ fẹ́ gbé polówó wá ẹ fẹ́ fẹ́ bá sponsor ètò àbẹ́yìn náà fẹ́ mú káfa yín wá máa sọ fún yín nọ́mbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ nọ́mbà tó jẹ́ ti pípè ẹ mọ tẹ́kìtì sórí ẹ̀ nọ́mbà tó jẹ́ ti tẹ́kìtì ẹ mọ pè sórí ẹ̀ ẹ mọ dàrú bí wọn bá tẹ́kìtì sórí nọ́mbà tó jẹ́ ti pípè tọ́wá lòun dáhùn ánsà fẹ́ẹ̀lì nìyẹn ó ti fẹ́ẹ̀lì kó tó ṣe exam nìyẹn <laughs> tó yé àdẹ̀fẹ́kẹ́ fail so àwọn ìbéèrè tó ní rè é jẹ́ ń béèrè báyìí hmm. ìbéèrè àkọ́kọ́ mo ní fi ayyi suratin sajjalallahu al-islama dinahu al-maqbula fi ayyi suratin sajjalallahu al-islama dinahu al nínú súra wo lọ́lọ́run ọba mi ti lu ẹ̀sìn islam ló ń tẹ̀ gbà wípé ẹ̀sìn yìí lẹ̀sìn tẹ́mi ọlọ́run fẹ́ nínú súra wo nínú alukur'an kó kàn dákọ̀ súra yẹn nígbà láyé bá wà fún ẹ láti káyà yẹn kó káyà yẹn kọ́lùkálẹ̀ bá kọ̀nfàmù ẹ̀ dákọ̀ súra yẹn súra báyìí ni àyà báyìí ni ntọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ ni tọ́lọ̀ wọn bá ti lu ẹ̀sìn Islam ló ń tẹ̀ gbà nínú súra wo ni àkọ́kọ́ nu ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lè ayé gárọ́dìn khalaqallahu al-insa wal jinn lẹ́yìn gárọ́dín kálẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìǹsà wàlí jìnnà kí ni pàtàkì ń tọ́lọ̀ nítorí ẹ̀dẹ́ èèyàn àtàlìjẹ̀nú sáyé alukurani sọ fún wa o ọ sọ ń tọ́lọ̀ nítorí ẹ̀dẹ́ èèyàn àtàlìjẹ̀nú sáyé purpose tọ́lọ̀ nítorí ẹ̀dá wa àtàlìjẹ̀nú ọlọ́run sọ ní alukurani kí lọ́lọ́run sọ pé nítorí tó nítorí ẹ̀dẹ́ èèyàn àtàlìjẹ̀nú ni kàn sọ kọ́ dẹ̀ fún wa ní súrà tọ́lọ́run ti sọ̀rọ̀ ń pẹ́ àtàyà yẹn ọ̀tán ayé àyí ọlọ́ntọ́lọ́n sọ bẹ́ẹ̀ ni ọlọ́ni tó ń torí ẹ̀dín àtàlìjànú ni nọmba two question yẹn nọmba three fi ayé sùúrẹ́tìn sọ́mọ́lọ́ olè àwòlẹ́dá fìtìnàtàn nínú wo ti àwọn ọmọ ní wàhálà wípé ọmọ o fìtínà ni wọn o wàhálà ni wọn o wọn máa kó wàhálà báyà ń gbà mí o sẹ́yìn ọmọ lórúkọ bíi mẹ́ta lọ́lọ́run ọmọ ọlọ́run describe ọmọ ńgbà míì ó júwe ọmọ gẹ́gẹ́ bí wàhálà ó júwe ọmọ ńbì kan gẹ́gẹ́ bí ọ̀tá ó sì júwe ọmọ ńbì kan gẹ́gẹ́ bí ọ̀ṣọ́ àmọ́ èyí tí mo fẹ́ lónìí níbi ọlọ́run ti pe ọmọ ní fìtínà nínú Al-Qur'an ibi tá a fẹ́ nu ẹgbẹ́ sùúrà yẹn jáde fún wa ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta bá pé tẹ́ bá wá fẹ́ dáhùn béèrè mi àkọ́kọ́ ẹ àwọn instruction yìí dáadáa àkọ́kọ́ ni pé ẹ orúkọ yín ìlú tẹ́ ti ń dáhùn ìbéèrè ẹ fi síbẹ̀ orúkọ yín ìlú tẹ́ ti ń dáhùn ìbéèrè ẹ fi síbẹ̀ tẹ́ wá dáhùn ìbéèrè wa kò jù bẹ́ẹ̀ lọ amẹ́ni tí béèrè rẹ bá kọ́kọ́ wọlé òun la máa pe o wípé kó wá gba ẹ̀bùn ẹni tí béèrè rẹ bá kọ́kọ́ wọlé bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí béèrè rẹ bá ti wọlé a máa pè ẹ́ láti wá gba ẹ̀bùn tó dẹ̀ gbá a máa bẹ̀rẹ̀ sí wo ni time, time by time so ẹni tó wọlé ní six ẹni tó wọlé ní six oh five ẹni tó wọlé ní six ten ẹni tó wọlé ní six fifteen bá a ti máa wò nìyẹn ìwọ tó bá ti wá gbà wọ́n la máa pè pé kọ́ ọmọ bọ̀ wá gba ìbúrẹ́ o nọ́mbà táyà text three zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three kò jù bẹ́ẹ̀ lọ ibi tí a text message yìí sí nìyẹn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 kọ́lọ́n dàm kọ́mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú ànábì lọ́dọ̀ ọlọ́run kó tó ní pé màá máa lọ ní àárọ̀ ìyẹn jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóore gbogbo àwọn tó ń súgbà mí lórí ètò yìí tí tọdún yìí náà fi bọ́ sórí afẹ́fẹ́ eh, bàbá wa Dr. Ahmad Ọláníyì Salahuddin aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited ọlọ́mọṣà bá wa dúró ti bàbá ọlọ́mọba wa pẹ̀lú yín o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run wọ́n ti wà pẹ̀lú wa lórí ètò látọdún tó ti pẹ́ látọdún tó ti pẹ́ ni wọ́n ti wà pẹ̀lú wa lọ́dún yìí náà wọ́n tún dúró ti wà kọ́dà last year àtọ́ pé kòró ti ẹ̀já gbádùn wọ́n tún dúró náà ni lọ́dún yìí náà wọ́n tún ti dúró tiwa ọlọ́mọ́sàbà dúró tẹ̀yìn náà ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run iléeṣẹ́ yín náà kò ní bàjẹ́ o kò ní túká ọlá àwọn ẹni ọlọ́run ẹ máa ga sí ni. ìyá wa alhaja wa khadijat damoris ìyá àdàmọ́lá oníbàtà alágége àwọn náà ti kó bàtà fún wa rẹpẹtẹ bàtà yẹn pọ̀ nbí gan ọlọ́run dàkúmọ́sàbà dúró tì yín. gbogbo ẹni tó kúta àtúndé tí ẹ̀bùn yín náà pẹ̀lú ògbólọ́n yusuf ọba ọwọ́ àdúrà lèmi jẹ́ tó bá tún dìdájí ọ̀la lẹ́tùn máa pàdé mi lórí ètò ramadan kareem lágbára ọlọ́run ṣá allah dùnú àtayọ̀ láàfin gbà